Otasansan rédíò and TV. lórí ọ̀rọ̀ ìyá ìyá Ọ̀ṣun Àbẹ̀bí ìyá ọlọ́sùn nílùú Ìlọrin tí ó gba Islam tí wọ́n lọ gba Islam òun náà látún mú wá làníkà sọ̀rọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í pè wá wọ́n bẹ̀rẹ̀ sí í sọ èrò tiwọn àti ìwòye tiwọn lórí ìṣẹ̀lẹ̀ náà bí Àbẹ̀bí ìyá Ọ̀ṣun ó sì gba Islam ohun tá a wá rí nínú ìbéèrè táwọn èèyàn ń bi wá òun náà ni pé wọ́n ní kí ló dé kí ló lè ṣẹlẹ̀ tí ìyá Ọ̀ṣun tó fi ń ké tó fi ń sunkún lásìkò tí àwọn àáfàá tí wọ́n ń dá padà sínú Islam lásìkò tí ìyá Ọ̀ṣun àbẹ̀bí ìyá Ọ̀ṣun tó ń gba Islam wípé kí ló dé tó ń sunkún wípé kí ló dé tó ń ké ṣe bí wọ́n lòun lọ fẹ́ gbà Islam kí wá ló lè fẹ́ kún kí ló ṣẹlẹ̀ tó fi ń sunkún àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í pè wá bẹ̀rẹ̀ sí í bi wá àwọn ò lè dáhùn ìbéèrè yìí ìdí rèé o tá a fi padà wá sórí ìkànnì yìí láti wá bí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyà àgbáláyé kílẹ̀ yín rí sí kílẹ̀ yín náà rí sí kí ni èrò tiyín lórí ìbéèrè táwọn èèyàn ń bi wá yìí wọ́n ní kí ló dé kí ló lè ṣẹlẹ̀ tí àbẹ̀bí ìyá ọ̀ṣun tó fi lè máa ké tó fi ń sunkún nínú fídíò tó jáde nígbà tó ń gba Islam tó bá jẹ́ pé wọ́n ní tó bá jẹ́ pé fúnra ìyá ọ̀ṣun àbẹ̀bí ló fínú fídọ̀ gba Islam ní kí ló lè fẹkún kí ló lè dé tí ìyá àbẹ̀bí ìyá olórìṣà tí ó fi máa sunkún nígbà tó ń gba Islam tí wọ́n wẹ̀ ẹ́ sínú Islam padà. ẹ̀yin onílàákàyè ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye nírú kọ̀ǹdíṣàn báyìí kí ló lè fẹ́ kún àbí àbí ọ́nọ́mà ṣé bó ṣe yẹ kó ṣẹlẹ̀ ṣé bó ṣe yẹ kó rí òun náà lórí yẹn pé ìyá ọ̀ṣun àbẹ̀bí ìyá ọlọ́ṣun ó ń sunkún lásìkò tó ń gba Islam ṣé yorùbá bọ̀ wọ́n ní àròkàn ní fẹ̀kún àsundá ṣé àwọn èrò tí ìyá àbẹ̀bí ìyá ọlọ́sùn yìí tó ń rò látìgbà tó ti ń bá ìgbésí ayé rẹ̀ bọ̀ ní lásìkò tí ó wà nínú ẹgbẹ́ oníṣẹ̀ṣe ṣé ni ó ń rò ló ń palẹ́kún ni àbí bíbọ́ gbígba Islam tó gba Islam ṣé ni ń palẹ́kún ni àbí báwo àwọn èèyàn tó ń bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú wọn ní bóyá torí pé wọ́n ló lè jẹ́ pé àwọn àfáà yìí pé wọ́n fọ̀ sí ẹ̀ wọ́n fagídí mú wọ́n fi tipá mú gba Islam pé ó ṣeéṣe kó jẹ́ pé ní ń pa ìyá yìí lẹ́kún ìyá àbẹ̀bí ìyá àbẹ̀bí ọlọ́sùn yìí pé ó lè ṣe kó jẹ́ pé ní ń pa lẹ́kún àwọn èèyàn oríṣiríṣi èrò òun náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí rò oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwa ni ah a lè dá gbọ́ àfi ká padà wá sórí ìkànnì ìkànnì wa kájọ gbọ́rọ̀ yíyẹ̀wò kájọ sọ èrò tiwa àti ìwòye tiwa yé nípa rẹ̀ kájọ sọlé lórí torí pé gbogbo wa náà la sáà mọ bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe bẹ̀rẹ̀ gbogbo wa la ibi tó dé dúró kí ló lè dé kí ló lè ṣẹlẹ̀ tí ìyá ọ̀ṣun ìyá àbẹ̀bí ọlọ́ṣun tó fi ń sunkún lásìkò tí ó ń gba Islam ẹ jẹ́ àmọ̀ ìwòrè tiyín ìwòye tiyín ẹ jẹ́ àmọ̀ èrò tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí àá a sì gbé yẹ̀wò tó